وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبدا إن شاء الله سبحانه وتعالى إقوامه وجوايا البركة عشان عليه وعلى وتكفير القرآن يوم رمضان àlèwọ́rọ̀ta òwúyọ́ mẹ́lẹ̀dó lọ́dí òdú òwúyọ́ mẹ́lú ayọ̀ inṣàlọ́ Gregorian calendar in 1927, June 2002, 29 June 2016 karatuwa a daidai ne a ya 57 87 insha Allah aya bo da aya ya lule da na'am بسم الله الرحمن الرحيم ويوم ينفح في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء الله وكل أتوه داخلين وترى الجبال تحسبها جامدة وهي تمر ẹ̀kọ́ náà òun wọ́n ti ọ̀rẹ́ ẹ̀dàbí yẹn náà òun ni. ويوم ينفخ في الصور ففزع hakuni kole qur'ani akawa amelki hakuni rojale qur'ani akawa amelki hakuni ubiuku ẹgbà ukú ẹnkì dóbi ukú qur'ani akawa kí a dùn wá jálẹ àti ee ẹ̀wọ̀n tó kí agbègbè qur'ani ìbàdàn lọ́wọ́ lọ́wọ́ nìkó lọ́wọ́ ọ̀bọ̀ ẹ̀ka yìí ká bí àbúrò anya pèlè kílẹ̀ kálẹ̀ ọlọ́kọ̀ọ́lá kílẹ̀ kálẹ̀ máa fi etapa ilẹ̀ dẹ́rọ̀ abílẹ̀ atapa lẹ̀ ọ̀hún dẹ́ abai aláwa kúkọ̀lá ajẹ́lì musamma ajẹ́lì musamma ajẹ́lì musamma kíkọ̀ọ́ àníṣà kọ̀ọ̀lọ́lọ́ ajẹ́lì musamma ọlọ́mẹ́ta nìṣẹ́ ajalin musamman ka zama sai individual ko na mamunudu inajeriyun malametau ẹgbẹ́ òun náà wá iná tọ́ra iná ajalin musamman ẹ individual ẹni tó lọ inajalin musamman yẹ ẹgbà olóbi tẹ́lá níbi kàkọ́kọ́lọ́ wọn sùkọ́lọ́ kàdé kì í ṣiṣẹ́ òun kó jẹ́ wọn dé sùkọ́lọ́ fún wọn kàdé àníbi múná ọjọ́ pẹ́dùrú ajẹ́lẹ̀ ọkọlọ àníbi oṣù òdìdí èyí rẹ̀ yóò tàbá wọn ìyá níbi múná wà wájú ọbẹ̀lẹ̀ màmá níbi dé wá dé wá gbogbo sáka níbi àmúhàmúmọ́dú sọlọ́wọ́ àdìgbò sẹ́lẹ̀m wà lòdì tálá ìyá màdé ajẹ́lẹ̀ mùsàmà yéèrè ìṣẹ̀lẹ̀ ìtàkà yìí. abẹ́gbà yẹ ilẹ̀ abí abáyẹ ilẹ̀ onígbòrògbò papọ̀ láyé kìtẹ́ olùdúdú olùhánẹ́ ilẹ̀ àwọ̀ ọ̀tọ́ ilẹ̀ àwọ̀ ilẹ̀ gabadíà abí atapalẹ̀ ọ̀nà na atapalẹ̀ ńlá ẹ̀yà kàdójú náà wọ́n yọ anya kàn wá ajiwọjọ ilẹ̀ ọyọ́ kété máa fẹ́ lè tó wọn fi yà ní ilẹ̀ ní ilẹ̀ òun náà wọn yá yóò ilẹ̀ akọ́jọ́ kí ilẹ̀ ní kápò àgbẹ̀bó yá wúrọ́ bá ní márùn tó lè yàgbọ́dé o yóò má lẹ́mú tẹ́lẹ̀ àbẹ̀ kí bọ́ǹbù ẹ̀bí ẹ̀bí ní kàmí ní rúté yóò jàmá bóyá adá máa kàkítẹ́rọ̀ lè sí ra àmọ́ ní bọ́ǹbù kí a pèlè ẹ̀rọ dábàá kó máa ká ngba gbagina dɛ america nɛ according to them russia nɛ britain nɛ french nɛ french nɛ atomic bomb mass destruction israel nɛ ɛdi ko iyawo ti ti lɛ tani. इन्हें मादो की इंटरकॉन्टिनेंटल बैलिस्टिक मिसाइल इंटरकॉन्टिनेंटल आई बी आई intercontinental ballistic missile ile ki rope country kati country kejì yẹn tó ń yẹn ṣe rọ pé kọ́ntìrì tàbí tí kọ́ntìrì ẹ̀kẹ́ ìlú náà kan bí anáni mi àà from one continent to another continent máa rọ pé europe under thirty minutes ìdí asia gbòmọ̀ pọ̀ jẹ́ ìyọ̀n pàdé mi under thirty minutes máa rọ pé chinese under thirty minutes is america máa pọ̀ kí yàn land igbo mọ̀kọ́ ń dá 30 minutes yìí kí ẹ̀hùn pàdé ọmọ rẹ̀ ṣí russia ma rọ́pò kí ló ti britain under 30 minutes ilan britain yóò yẹ bú làwọn pàdé ọmọ rẹ̀ ogun náà pàkó chakadómẹ̀ intercontinental ballistic missile tàmí bọ́ǹbù ọgẹ́lẹ̀ máa nẹ́dù pẹ̀lẹ̀ rí lẹ́ẹ̀ ọ̀nà kìlẹ̀ ọjọ́ kì ányá parú kìlẹ̀ ányá ká lẹ̀ kàtò wọn tó yíò rẹ̀ abáyé alákanwá dàbìdó wọn gẹ̀ ويوم ينفخ في الصور ففزع من في السماوات ومن في الأرض إلا من شاء وكل أتوه دارين بارك الله فيك الله يعني يوم ينفخ في السور ọjọ́ máa bá oyé gbà ọjọ́ máa yá bá oyé gbà fẹ́fẹ́rẹ́ à mẹ́ǹfì sọmọwájú mẹ́ǹfì rọ́k ẹ̀wọ̀n tó kìí dágbàdo yálẹ̀ àmẹ́wọ̀n tó kìí dé wọn yálẹ̀ mebie ọmọgbe ọk kpọmọ dúkìdí ha na mebie fẹsí a ṣéde kuma kó ewu ma kó dọ́ọ̀wọ́ ma kó jágidi ilẹ̀ mẹ́ṣẹ́ ọ̀rọ̀ ekide wọn ni kí mo yẹ nílé kàdí alólẹ̀ ṣẹ́ńkẹta gbọ́tàkàdá àkéèdà àkéèdà pẹ̀lú ìsìlámì yá ẹ̀ ń kí dúró gbogbo ọ̀nà na. anẹ́kù fìtúrù ọlọ́mọ́nù ìṣègì anẹ́kù fìtúrù ọlọ́mọ́ ìjìnlẹ̀ abẹ́kínẹ́kù fìtúrù ọlọ́mọ́ ẹ̀ta nìyí ìnàgbàkẹ́ ẹ̀ríkì àti ọlọ́mọ́ ẹ̀ta bóyá tó wọ́n ti anẹ́kù fìtúrù ríwáyà kàdùnmàkù èyí mọ̀tẹ́fẹ́kùn alẹ́ ìkàkọ́lá méjì ní ṣe mẹ́ránìkú bọ̀tàmùnà jẹ́ ní ètò orí abájọ rẹ̀ lè tẹ́ta abínìkà àwọn àdọ́gẹ́jì nọmbà 1 ìmígrẹ̀ àyà 87 sóràtò nẹ́mìlì mẹ́ni wọn lọ́fẹ́ kọfí sórí fàfẹ́ bí àmẹ́ fi sàmáwájú wọn máa fi rọ́ọ̀fí ilẹ̀ àmàṣà ọ̀wọ́ ẹ̀wọ́n ti gbogbo fún abájọ rẹ̀ قلنا أنه في السور فصعق ونفخ في السور فصعق من في السماوات ومن في الأرض إلا ما شاء الله ثم نفق فيه فيه أخرى فإذا هم قيام it báyọ̀rọ̀kọ̀ lọ́wọ́ pé èyí dẹ́rì àwọ̀ ẹ̀pẹ́yìn ìgbà ọ̀la méjì ní èyí wọ́n kà lójú kìtó lójú mú sí kọ̀kà tó wá dáadọ́ èyí dẹ́tò títàlá fún àmọ́lò títàlá fún rẹ́pọ̀ zumar àyà 67 aláwọ̀ yẹ́mi wọn ló fẹ́ kọ̀kì sórí máa rògbò yín gbà fọ̀fẹ́ ìkọ́ mẹ́rin ti sẹ́mi àwọ̀ àti wọ̀ ìkọ́ àmọ́ dúkìdí òyìnbó ma nyi wɔɔlɔ ma le kɔɛ atɔ ikɔ eye ane ko nagi le kɔɛ rɛ dɛ suma nɔpɛ kɔfi ni ɔkɔ ma ŋɔ awu ŋɔ boyi ba ɛdɛ ɛdɛ ɔmuna ke fayida ko yamu yamu ro ɛlɛ akamuna ma kɔ ne gbogi sokuya ne yɔ kɔ dɔ wɔwɔ mbebi tɛri àbí ti kú kọ́dọ̀ mílíọ̀nù àwẹ́ màdàbí bú ìbò títà láyé gabó màmúlù ti kọ́ ẹ̀yìn tó kọ́ ọ́sẹ̀ kàtó záwọn kí á mú ìwọ̀n ọ̀làmúnú ní ayé kùránì tó mú wa wájú rẹ̀ káyì ìjà ونطق في السور فصعق ما في السماوات والأرض ما تعالى ثم نفق فيه أخرى فإذا هم قيام نفحات الفزع هي نفحات الصعق صعق نفحات البعث فإذا هم قيام ينظرون أتى قران نسولي جوري آيه نفسي صريح

fọ́sí fọ́sí ìfàífà ìsàlùkẹ́sì náà ti fọ́sí èkì ayẹ́wàmùnà jágìgì yẹ́ kéèyì ṣe máa fa ní ìgbà àmúnà náà gbọ́mọ náà yíwọ̀ ọ̀rọ̀ àmọ́ mẹ́ta ìjọ́ kéèkì kùránì àkẹta hadith àkẹta amagɔla yɔ ŋɛŋɛnɛ amagikura ni yɔ ŋɛŋɛnɛ ma mimi ni ni ŋu ewu ma ka wa mɛ yi dzi yi ayi gikura ni asɔli ɛta mɛ ma fa kona kule, fu lɛ de kɛ jagi di mu ɛfɛ yɛ kuli ɛfɛ tɛ kpa lolo kìjẹ́ gáwòwòwò kẹjárìgìlélẹ̀ ẹjárìgìlélọ̀ gbogbolo kẹun lẹ́tẹ̀ ọpa ẹlò lẹ́nu afẹ́ ìkọlẹ̀bọ̀ so abe ma kọ bẹ́ẹ̀ ti dẹ́ mú wáyé mẹ́ni fẹ́sẹ̀ ilẹ̀ ń ma dàbí rìpíìtì ń dẹ̀ èyí ló dùn dẹ́ kí akẹrẹ bẹ́ẹ̀ kí a yẹ fún ìṣẹ́hùn ẹjárìgìlélẹ̀ ẹjẹ́ kíkì lílẹ̀ òjò lọ kó àlùbí ń dùn yìí òjò lọ so condition na kì á yá fún kìdẹ́ condition yẹn dị dòdò ìdè ẹjẹ́ kíkì bí òtítàlá condition yóò jẹ́ òkú ya kété àkùnkọ́. máa ta káà àwọn ọ̀nà abájọ ń ya ẹ́ ìgbàpá àlàyé ilé kàmísọ́ ya ní iná wọ́ọ̀rùn nàìjíríà kí mo ẹgbẹ́rẹ̀ wíwíwíwíwí gbogbo ẹ̀ ẹlẹ́kọ́ a report kì á yá report ẹ̀ kì happen gbóni ká màá bá táwọn máa bá àrípọ̀tì kéjì e àyà e mẹ́ni máa pààlà táwọn èyí e tó pàtó wọn àbájáde information ti waa ṣe ló oyi wọn lára but mini ni wọn mini ni òṣùgbó kéjì àyà ròyìn ya kàpàlà lóró yá tẹ́lẹ̀ yàrá yìí torí abala àrípọ̀tì kan rìpọ̀tì kàpàlà ń dún yàtà tẹ́ ẹni yẹ tẹ. òtítà láwọn jẹun ẹnẹ́gì àti òkú mọ̀rin àwọn akẹrẹ bọ́ òkú lóun anyára bọ́ sí ẹnẹ́lẹ́ máa pààlà sámúlùbà ọgbọ́n èjì ẹnẹ́ rí mí ìrùmá ẹnẹ́ di confusion lọ ẹ̀rùmá ẹnẹ́ dúkọ̀ ìlú ìrùmá ẹ̀ òkè hapù mẹ́rin ẹ̀ sáré so nafhatu fad'i báyìí nafhatu sáà ṣe òun wá ṣe lóun ibrahimu to so na ko zakile ne kaide iye malaiku igini bawo onti israfil ide ya malaiku bijo ya me malaiku ya malaiku yo di biu bijo mojo di banoho tabaka kaomele budonale igbogi kama sabira fa ihogani abeka mijahidi mabu kabaya hukuyeti por hukuyeti panda mukureli bale por mawele ayo abo ganjini fu bale la mungu ale ya yuli ya kagala magano akulo mungu akulo kono kono bale doi ba inda nya nya nya nya ele kulo kulo mbeki jijira reja dini madini za ibili mbele kitipo kwa tuja ajele mada pale mbeki nakili ni imani matete rabo ta kodome jeni mbeki mbeki yezo kestia madiwa webili mbele kwa tuja mdoki Allah abi ya mamba de wote eh aji yuru ibi ade amamu ko amamu gbogbo mace mutu tumudu rabani ya mai oh, ya nabi ya nabi ya da ya nabi ya da ya ya nabi ya da mai sama fatin ce da mi ya shi amma ce le to fa fazi'a man fi samawati Allah e bai ma falai e dugi de ho sede kuma ko jamala mala mako jagi gili ewu mata dowu ewu ya alu biundu fa iqa ewu dowu la sede kuma se kuma mdi gagara le gudu le tewu ko o ya ni amele o vele gagara ba munene ino kikele ba bemi ka ide umoto ino ga hypertension e àwọn mọ́tò lòlìlì àwọn àwọn dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ ní àwọn kó ti àwọn àgbẹ̀kọ́ kaba ọ̀kaba ohun mọ́tò lórí bí dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ẹ̀dẹ́ lórí bí ẹ̀ẹ́lẹ́ mo yà wọ́n bá pípọ̀ àfọlùlùdà gbẹ́yìn pípọ̀ fún yìí òjá kí kì í lé pé òun kì í jọ òun lẹ̀ èyí lẹ́yìn ló tẹ́ ìkẹ́bẹ̀rẹ̀ lè ní jọ́n kì í hàpùn ó yá wa lẹ́ka ká yìí exactly lẹ́yìn kì í alfẹ́bìrì wọ́n ká àkùnrin lọ́kùnrin ìgbà máa ń yára lẹ́tì àti bàbá èjì méjì èébì yẹ́nlẹ́wà àmúnà adó owó lẹ́yìn ohun òkú ọyọ́ lòbí ń dúró ayé kàkọ́lé ìhùmádìí adó owó èyí sóra 87 67 ilẹ̀ akókọ́lá oyé kúkú màá yẹn kú òbí ìgbègbè ọmọdọ́ owó ọgbà òwò ló yá ẹ̀rọ lẹ́yìn ẹgbẹ̀ ẹgbẹ̀bẹ̀ ọdọ́rọ̀ ìtòkó dàbà ìṣàkù ní rẹ̀ ní òyà màjà kàdúnà yọ́kà ó dúró lórí kò ní pàdó lọ́wọ́ lójú nke ìkọ́ owó yá kọ́wọ́ owó ti dị anya hapun ọjọ́kọjọ́ anya tẹ́lẹ̀ anya kálẹ̀ ọgẹ́lẹ̀ dán mọ̀láìkú ilẹ̀ ìgbà fáá mbódú mọ́gbọ́lù wulẹ̀ máa ma apẹ́tí nà lè yí òpó péhèdówú kí wá kẹrẹ bó má lẹ̀ éhèdówú lẹ̀ máa lè bọ́lù mmadí gàgàrà mà street light na ló fi una gidi èèyàn òbí una èèyàn gbá una gidi pálọ̀ fíríjì fan ẹ̀hún e dúkì na tukọ́lọ̀ pa electric light ẹnẹ̀nẹ̀nẹ̀ náà sí iná sí fire ọgẹlẹ ìgbà ẹlẹ máa falẹ yìí ọgẹlẹ yà sí line ẹ̀hún dúkì tẹ̀ ń hàn mímu dúkì dín hàn yẹ́lẹ̀ pẹ̀lú dúkì dín hàn ní tẹ́lẹ̀ náà. إلا من شاء الله ولكيكي نيكي روجيجو أنا تنيكي روجيجو جبريل ميكائيل إسرافيل لتولد بيك ما يتولد بإسرائيليات ما هم إسرائيل دمام دامين شنب حديث الصحيح إلي إسرائيل أكيد إسرائيل دي حديث الصحيح جاء لي كايا كما تدافع كما تدافع ọmọ àgbẹ̀jọ́ bẹ̀rẹ̀ bàbẹ́ ẹ̀ẹ́dọ́mọ́n àjọra ilà wẹ́rẹ́ ìkúránì ẹ́ ẹ̀ẹ́lẹ́ àjọra ilà ìjàkọ́tẹ́ ìkúránì mọ́ ìyẹn ẹ̀ẹ́sẹ̀ yìí bọ̀fárí ẹ̀ẹ́lẹ́ àjọra ilà ìjàkọ́tọ́ mọ́ ẹ̀ẹ́sẹ̀ yìí muslim mẹ́lẹ́ àjọra ilà ìjàkọ́tẹ́ ẹ̀ẹ́ abúdáwúdà tẹ́rìmìzì nàtàí bìnnìmájà ẹ̀ẹ́lẹ́ àjọra ilà ìjàkọ́tọ́ azraila ẹ̀rí ẹ̀kọ́ mi ni mú àdá ìmáàmù náà má lè sinú má lè dé ìmú àdá ìmú àdá ẹ̀rà ṣìfà fi tààrí fèrè kún kìlì mustapha ẹ̀rí ẹ̀kọ́ kódà azraila sẹ́yìn ṣìfà ẹ̀yìn akẹ́rì gbogbo tẹ̀ mọ́kàtà balẹ̀ yìí ẹ̀lú dàtàrà fìlú mẹ́lú dàtàrà ìlànà. ẹ̀mdá ló bí jibril mikael asrafil ẹlòdù bẹ́lẹ̀ òrìṣàbí èkè ní kí ilé ẹ̀dọ́rọ̀ yìí na òrìṣàbí èkè ti máa ṣe kò máa tọ̀lọ̀ àwọn ẹ̀tàn tọ́ra balẹ̀ mẹ́ṣà ọ̀họ́ ńbẹ́kì rọ́jẹ́jú mamadu obogi ayọ́kúlẹ̀ ní mi ka il, israfil حملة العرش أما لكو بيجي أنا العرش بوين العرش هدو ولدان المخلدون هاي ما تيجيني وبيجي شو بيجي جي الجنة حور العين أبو البلال الجنة أما الشهداء عند ربهم كجو قال ما سورة البقرة يا ما قال ما سورة آل عمران لا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا لا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرجعون بوك ما قما بوك وديني يقو أقوي كتيا أقوي كتو يوبا من يقول تكفوما تقولوا بل إنا أحياء عند ربهم يرزقون أما أنا أدجو ما تدقو زوما يرزقون ما دارزك يقول ذاك ربما ما دارزك يوم من الأجواء دوما في الجنة يا الجنة سوى مي ولدان المقلدون حور العين أم الشهداء أبيك دايدور من أمامكم umbi mama kuni ojo ti malaika jibril abinna malakul maut eki agoraya mune fayakulu ido do kwa wa malakul maut o ya ya imamu da yani subhanaka rabbi tabarakta wa ta'alaita ya dhal jalali wal ikram وجهك الباكي الدائم بكى جبريل

wùwẹ́ tó ń dúkẹ̀ dé yóò gbé gbé lẹ̀ ẹnìkì bọ̀bọ̀ bá ẹ̀lẹ́ àti ayé wọ́n já lọ lórí lè wáyé ìgbàlá ayọ̀ lórí olùmí òun náà lè yí bá lò olùmí òun náà lè yà má سبحانك ربي تبارك وتعاليت يا ذا الجلال والإكرام وجهك الباقي الدائم بقى جبريل enegi bobo abajo mbika jami mora ya mama bibala li jana ba ami wildanu mukhalladuna ya jana kamora ya maba ami mbeki bobo kako kamora ya maba enegi bobo abajo ibi jibril ibi mikail ya bi malakul maut fayakun khul nafsa mikail nyamora ya mikail ba fayakhudhu nafsa mikail يا مراي ميكائيل بك فكالصوت العظيم دبو اللي فيقول من بقى أجمع إذا وطن إن مبغى قال فيقول سبحانك ربي تبارك وتعالى بكاد جبريل أنك بابا جاي بجبريل وملك الموت أجمع كامل فيقول مت يا ملك الموت ويا وكلف هو ملك الموت فيكون يا جبريل من بقى تقول كني هو جبريل تشابه جميع ملائكه ما بقي فيقول تقي ملائكة جبريل ممدى تباركت وتعاليت يا ذا الجلال والإكرام بقى وجهك الداعم الباكي وجبريل الميت الفاني فيقول الله يا جبريل لا بد من موتك فيقع ساجد يقبض بجناحيه ẹgbà kìtì جبريل ló ní انا ما eni ما انت انجل جبريل دي اك انجل the archangel agbójá mi máa ń pupa pé yéèni subhanaka ẹ̀fẹ́ yóò ló kí mú dé wẹ̀ wẹ̀tẹ̀sọ́jọ́ wẹ̀tẹ̀hálẹ́ta تباركت وتعاليت البركة والتكتة وتعاليت ونقوى موتاتك يا ذا الجلال وكشوندك النمنا والإكرام كشوندك يما كبالي ما باني ما بكى وجهك إبيو وكشوندك كيتي الدائم الباكي إيكي أدى بيبلا لوكي أشوف بيبلا كما يكوني تبوالا كيتي فيقول يا جبريل تقيني هو جبريل lẹ́ẹ̀bùdẹ̀ mi mọ̀ tíkà iná dúkìá kọ́nà yìí pé ọ̀nà yá lẹ́kọ́ ẹ̀rẹ̀ rẹ̀ mọ̀láríkà jẹ̀bẹ̀rẹ̀lú ìmójídìmdàkadá ìmójídìmdàkadá ní ọjọ́ ìkàùntí ní ti pátápátápátápátá ọmọlẹ́wọ̀n mọ̀ ń gbàgbọ́ rẹ̀ mọ̀ra yẹn rẹ̀ wáyà àdí sí gídẹ́ wọ́n láwọ̀ àwọn ọmọ

كل شيء كل شيء هالك كل شيء كل شيء هالك إلا وجهه كل شيء هالك ومن وجهه ويبقى ذي الجلال والإكرام ها كل من عليها كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان الله يرمي كل شيء كل من عليها يمدوك دجون ففوق بعدها فان يعني يعني تفا yàáyá kú ìmáàkì mọ́tọ́mọ́tọ́ ìlà wọ́yìn rọ̀ síkà ibi yóò dú ẹ̀ kéèkì lórí jẹlẹ́ lọ ìkọ̀ òun dú àjẹlẹ́ òun dú kì nánà yóò ti mú wọ́n ìkọ̀ kí àṣọ mẹ́ẹ̀kọ́ àkọ́ mbókìdí òyálẹ̀ pàánà mébi kú abílẹ̀ ilẹ̀ ti bá mọ́ àlàgbé ma di ilé yẹn ma átẹ́nẹ́nẹ́ ka nínú mẹ́ẹ̀kì mátòkù di ilé yẹn ma di fọ́fẹ́ من في السماوات ومن في الأرض إلا الله إلا ما شاء الله أو كده وجالك أو كده هامي موجة قرائمة جمع وكل باي أو كده يالك فأو كده هامي شمو الجنة وجالك ده كوب وجالك ده وجالك ده نياك الجنة ده وجالك ميبي هم الجنة وده ويوم ó yálẹ̀ mẹ́bíẹ̀ pàánà mẹ́bíẹ̀ ìyànà fíjì na ọkà lè jẹ́ náà ó yálẹ̀ mẹ́bíẹ̀ kákáp ánà mẹ́bíẹ̀ kákáp ìyànà fíjì ni kọ́bọ̀dọ̀ ọkà tó gbé fíjì na lè jẹ́ náà which means malaika jibril mikael hamalata arsh abele amadi halijanan tole ibe mafa mafule ma dio ya amangu dio ya le mebe pana mebe bela ko mbeki baba ju beki ujogo kama de dio ya le mebe pana mebe bela ko shabu ala al arsh jibril mikail israfil ولدان المخلدون حور العين الشهداء mbele ti o yale na madepe ndiki bubele ile kaki ti leta manya gbora ile ma ile abi bubele mo to ake lo kola mi ko kai na ko kola ko kola le ma je ni se de ko kola le ki che pa ko nyamo rai amalat al arsh ba ma nyamo rai ma so ma me jole amala ku bi o bi o bi jole amo fisale mo mo rai ma pa ko mamora jibril mikail israfil duk mamora yi mata kakọjọ kíta fi jí malaika jibril olo ejò dúdú ubi ọdọ ọgbọ méjì ọdọ ele méjì lẹtọ ọdún kálù lipi ọ without lipi ọdọ 365 years gregorian calendar abẹkí luna solar lunar calendar all lunar calendar kìí 300 uh, solar calendar kìí 360 years yìí all lunar ma 360 days yíyàm ní solar calendar 365 Luna solar calendar sojú yàtọ̀ sí greek greek calendar or indian calendar àbẹ̀kí egyptian calendar or chinese calendar ó gbé ọdọ́ màálù ọdọ́ gbọ̀mẹ́ èyí oyodo yele go muna yani wa inna yawman inda rabbika ka alfi sanatin mimma ta'udun wa inna yawman inda rabbika ka alfi sanatin mimma ta'udun odo go meji leba odo yo go meji leba ya mi calendar odo ti ti melo yele mi tini tini chodele madulo yonu iya so odele o ma pa o ya bu ni ho yale chodele mi madulo yo yale ojo ni wa inna yawman inda rabbika ojo ka o go ni wa yo yale ni indi o yale o bi so yo etal arshi ka alfi sanadim mi mata dun ọyọ́ kàyọ̀yálẹ̀ mébi rúdẹ́ta lára jẹ́lẹ̀ ìdábí alifisẹ̀nẹ́tì ọdún rẹ̀ 1000 euros bí ọdẹ́ kàmẹ́kàlọ́kẹ̀ mí èèlẹ̀ mí ọ̀ṣọ́dọ́ ọyọ́ kà ìyọ̀yọ́ èkè àwọn ẹ̀tà lára jẹ́ wọ́n alẹ́gbóyálẹ̀ mébi rúdẹ́ ìyàmúdọ̀ yóò kọ́ ọ̀nà yóò náà abọ́ yóò dẹ́ kọ̀m̀pẹ́ẹ̀tọ̀ yóò èkè àwọn èèlẹ̀ mí تعرج الملائكة والروح إليه تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره عظيم الله أكبر فاصبر صبرا جميلا أجرني أخوان وجونا ملائكة أتجاني مئة بتجالة له fi yóò ní ìyọjọ́ ka yọ jẹ́ kí àwọn ọ̀pọ̀ àna ọjọ́ ọ̀nà lẹ́ ẹ́ kàùnsínà alìfàṣẹ́lẹ̀ ọjọ́ kéèké ní jẹ́mdà kọ̀pẹ́ kọ́ yé kàálò ilé ní ìṣọ́dọ̀ 50,000 years make one day of the day of the resurrection make one day of the day of accountability make one day of the doom day, Make 50,000 years, make one day of the day of pandemonium. Òṣọ́jọ́ kan ọjọ́ kan. Ọjọ́ kan yé lẹ, òṣì 50,000 years èyí lẹ̀ ní. Ìmájì Kùránì nígbò náà gbàmọ̀ lẹ́yìn kòrò. kurani macho kolo yoni abile kiana molo goy oye oh, le umeni odogbo meja towe obi ma igba fa kamo ne le ku fe amela ki jiju pe ki ji oko ba me ya ki ji haji awoko ki di oko yo yale ọkọ̀ ń tó ń tubó kìí ọkọ̀ lẹ́màá yẹ kú

ballistic missile àbẹ̀tí àti atomic bomb àbẹ̀tí àti ọ̀dọ́ àbẹ̀kámi bomb bomb bomb ma tí ó ma nẹ́pẹ̀lẹ̀ ìlú màlàkọ́ àfìgbà òun mọ̀ra ẹ̀yọ̀n ìnìwìn àtìlì tọ́ ní ẹni ẹgbàlẹ́ wa kullun atawhu dakhirin haka ko ina do ina na do wa kullun ina na dunya menebu amena dudu amabolanya mbegi tamogo ga mbegi develop in science and technology abegi tami barbary kuma ko alemi alango alu ago duk tamanahu britain today united states of america abo gh kani kele ya kan le with ma zisa ko mamuda bati gh le with gh 50 gh 10 gh 20 chao kan ke one ami super arrogant madola ma super power duk tama tamana otogwa ma duk ma ya kwane ukwano yo na pago ẹ̀lì bush amẹ́ríkà ikọ́ ní pàgọ́ òyí tó wá wá david cameron of britain yàgbọ́ ní pàgọ́ jan jamin of ngoyi china yàgbọ́ ní pàgọ́ jack shirak of french yàgbọ́ ní pàgọ́ bill clinton ẹni tí ó kẹ̀ mọ́ ọ̀yà bókìtà mi ẹni ilé ilẹ̀ ìpapọ̀ ṣakadúró vladimir putin of russia yàpọ̀ nípa ọgọ́gọ́ atoni zinni yàpọ̀ nípa ọgọ́gọ́ secretary of united nations ẹni ẹ̀rọ ẹni ìgbélétọ̀ ẹni abájọ ẹ̀yà gbọ́dọ̀ máa lè gúnyìn lóyìn yakwane kwago ene duke se kullum ene dude atau daqirin ya nyawa ene ene rukbe rukbe ene jomi ene ki agawe we we we we we we tene do ojo kaka e hata ma tamado yo memela kwane kwago mbe kwane kwago كنبي كما يولوغي سيدتنا عائشة رضي الله عنها يعني يا رسول الله أبا من أوابو جبا قويها tọ́nà kẹlẹ́ kúnnú bilẹ̀ àmẹ́ àmẹ́lẹ́ dẹ́rú lẹ́ àbẹ̀kámẹ́ ayá tẹ dàmájà bá kéjì àmìbí ẹni náà tọ́nà kẹlẹ́ kúnnú bilẹ̀ ẹnẹ́tọ́ àtàgbò òjò tùyí ọ̀làmájọ́ onekele dago enya onobule tọdọ obi daga tọọchẹ umar sayyidatuna ummuna aisha radiyallahu anha ya o o ngbo mama de ya yo te ujile anabi ina ya binti abi quhafata wa ma bu quhafa akaye dano yele saka ye kene du men ko dede hu aka ye ne ne ne te boso kuro yele aka ye kene ne ne ta go yo mo yele ise tu payo ne kire aka ko ngata go hu ise tu payo kire na go bi ape ago ne ti ne tore o bolo ise tu payo ya go ne ka ke aka na wo ina akanyeki dano yele sefere na roho du kerea kaka roho ngana seda ko zen to hen di ẹkú wọlá adágbòkè wọlá mú gbọ́ gbúrọ́ pátá gidigidigidigidigidi awúwá oókù mú gbúrọ́ dáa ẹ̀yà kọ́lé àgbóhùn máa àtàkọ́mọ̀ àwàtàkù àtàkù takúnmọ̀ ìrádù kọ́mù ní ẹ̀ wẹ̀rí rí akẹ́tàkù ẹ̀dẹ́ ìrànyẹ̀kùn yí ẹ̀dẹ́ tààyá takú bí akátàkátà

ẹ̀dẹ́gbùgbù ọ̀la tágbó òdágbò ètò ọ̀nà tírélèlé táǹkì lé bírèkì múfèèrù àmúyẹ̀lélé dú ìkómẹ̀dọ̀ ẹjú dúgbogbo ẹ̀dágbò ọ̀la ọ̀mọ́lẹ̀ yìí kọ̀kírò ẹ̀ka kó ŋa mú kókó kó ŋa kó nkó la kó pa kpó sákó ŋa ra dùkú wọlé ọmọ lẹ. àmúyí elele dúkìjọ kó mẹ́dọ̀ àwọn abébí àwọn tó tó dẹ̀wọ̀n àmùsí kẹ̀mí àdàgbò òwúrọ̀ àdùn àwọn ló tó dá kànyàkì àkànyàkì ojú dẹ̀ wà èyí tó bá yẹrẹ àyàn ìgbìdẹ̀ du òjòwé kíkékè dẹ̀ òjòwé ọjọ́ nàjẹ́ nẹ kìmẹ́jọ́ dàbọ̀ jẹ́ nẹ. فيا سبحان الله سواء كأنيا ديدة mẹ́ni jẹun kọjọ́ jẹun máa ìgbà pa kàmúnà yíwọ̀ ọ̀rọ̀ ọ̀nà gaba díá kẹ́nẹ̀tẹ́nẹ̀ dúlẹ̀kúlẹ̀ ọyọ́ kọ́láwọ̀ yàáyá tí nínú ẹgbàlẹ́ yàáyá tí nínú àyínà lẹ́mẹ̀lẹ́kọ̀ọ́ jẹba ŋgbà máa yọ ẹ arọwọ kẹdọkọlatọ la dú gbọdọ ìkókó dú mbókèrò mẹdọ máa kó wọn nù mẹ mọmọdà máa dú ẹnẹ dókì máa lè bọdà máa ní mẹ ní ẹlẹm ní tẹrọrìsì bẹ àmì tẹrọrìsì ẹnẹ ẹlẹyẹtọ bíi ṣẹwùkì bush kadẹ yóò yàgò máa ń yá kó gbogbo afghanistan yìí wọ́n dẹ́pà máa kó ẹ bá máa yọ wọ́ọ́ wọ́n máa dẹ́pá máa ní bàbá wọn kò tọrọ ìwáyé tọ́ọ̀gì náà wò ẹ má tó kò jẹ́ tó bá afghanistan bí ẹ má tó pọ́ máa ní tọrọ ìwáyé wáyé bushman amẹ́ríkà kárẹ́ bushman ló fẹ́ aléyìn làánẹ́ tó lọ aláwọn ọdẹ mérò tẹ̀lé mérò káàbìrì èkìtọ́ máa donald trump اللهم دمره تدميرا اللهم خذه من تحت أقدامه اللهم آته من حيث لا يشعر وبدبنا تبوش لتا دونالد ترامب عليه لعنة الله اللهم قتله بددا mẹ́yìn ni ọjọ́ ilẹ̀ palupapọ̀ abo science and technology mẹ́jọ yọ ìwọ̀n kùmẹ́tírẹ̀tà mọ́nẹ̀ kama o develop mẹ́ mẹ́ religion become barbarism amẹ́lẹ́hà gbọmẹ̀dẹ́gin gbogbo àmà tiẹ̀ dọ̀mọ́ yín gbọmẹ̀dẹ́ mẹ́nà ọjọ́dé tí ní nà mẹ́tútù kújọ annaljabar omi ṣoúndú àjẹ̀bá límẹ̀nì mẹ́kù yóò ẹnà wọn náà wẹ́ du kọjọ́ yẹ́ ilẹ̀ àmọ́ ìdó yá ní ilẹ̀ ilẹ̀ kópa kó yóò yá lè ká ibi jígbè tí wọn tó yá lè ká ní ká mama nà ń nà nà dàtà mama tido ìdíkò tido ìpàtí ṣìzìnà oyún gbogbo láti bìrì jìnà jọ́kọ jọ́kọ oyún ana ewu gbẹ́lẹ́gẹ́dẹ́ mama tàbírọ̀ ọjọ́ dó oyún máa dáná dàtà nìyí ana yi gite wa mamu kako tako yogi ba to sere ya kede kana yi gbẹ́lẹ́gẹ́dẹ́ ana yi o kile ko yale mẹ́tọ̀wòyẹ́ tó ń bí ẹ̀mí ní ọjọ́ jígbé tó yán ọ̀jẹ̀jẹ̀ wọn yọ tẹ́ nínú límẹ́ni múlùkùlì yóò ẹnẹ̀ nọ́wọ́ èyí ni àmì ti fọ àrọ̀gà mẹ́dọ́lá àti fọ́fọ́ ẹnẹ̀ ló mọ̀ ọ̀la gíní tún ní fi ọ̀fí ihe ọkọ̀rọ̀ fẹ́ẹ́dà amọ̀nà ìmọ̀mú dájí kwà ní àbúnà ìmọ̀ dájí kwà ní amọ̀lẹ̀ fún wọn màláíkà jùbúrí lájú olùdọ́wà àmì hamilton arch mikai israfil mamologi annabi muhammadu mọ̀jú anyájú olù mọ́dájú olù amọ̀lẹ̀ fún mẹ́lótúgbò kábẹ̀rẹ̀ annabi muhammadu kuma sa ẹ̀tẹ́ ọdún abile ka me mu boy ka ne bide de ke ngu kabara mu de ana to yo yita ajo ana mu dawo ke da mama ogo ki jen ta malu pane ba ki ta kabari ya ne bi muhammad tak marola ma bi konoma ya tarandu bi kabara ne bi muhammad

anabi ọ̀rọ̀ ẹ̀mdà ayé alẹ́ màrẹ̀ mu anabi musa mú ọmọ ẹja jíjọ bá ngẹlẹlẹ mẹ àfikún nínú mẹmọ fọlọ ẹlẹ gbogbo olùkà ìdí ìbùkárẹ ètò yìí ìbùkárẹ ẹwọn yàtọ olùkà jíù náà níbi kàtí ikú jíù náà iye àmà nene yiwu! o torí yẹ kí dẹni ta tẹ náà ẹnì má bàbà iye ń wẹ bọgbọ bó dúkẹ dà níbi musa nà dúkẹ fa ẹnì ẹ bàbà yíò wọn bẹ ẹ bọgbọ bọ yóò kẹ má níbi muhammadu dù tẹtẹ oyó nà dúfakó ẹnì ẹ lẹsẹ dẹ rọjò ìdàgbìsí ẹni tó ń kẹ ní anabi musa ona yi ma ati kibi ta tẹ̀wọ́ anabi muhammadu ohun ẹni gidẹ yìí ẹni ya bàfà yìí mo yí ohun ya kúnná mo wù ya mọ́ anabi muhammadu bi ta tẹ̀. ewu akẹ́ni ẹ̀yà dákì jọ yìí ẹni ya de yìí àdé ẹ̀wọ́ wẹ́tí ọ̀ ẹni ju ìgbọ́n vajo pa pàwọ́ máa kọ́ la níbi muhammadu ẹ̀yà dódà níbi ìta níbi musa máa dódà níbi muhammadu ìmẹ̀tí bí báwo yọkọ̀ ẹnẹ yíò yìí abámàmà ká níbi àṣàyébìta ní yàmọ́là bí tẹ́kẹ̀rì pọ́tọ̀ bá níbi muhammadu ọ̀là kàkàdẹ́ ń ẹnẹ ẹ̀mdà àwọn àmúmi yíò ń kọ́nà ọwẹ́dẹ̀ Ah, níbi ẹni kò ní ká mẹ́ mẹ́ra rùn ìmì ògẹ́lẹ̀ ọ̀yà dé tí ẹ̀tẹ́ gbé yíò dé yàtọ̀ àwọn kẹ́lẹ̀ ìgbìmọ̀ àlejò káàkiri mu yàtà owó tẹ́ ní ìyà gbọ́m ẹni àlùhánà ẹ̀ṣùkò kò mẹ́ wá ẹ̀fẹ́ tó kò mẹ́ nàmá yàtẹ̀ ẹ̀rẹ́ ìjà fẹ́ṣọ̀ kẹjọ orí mo yọ̀ láàrín mi ṣòkòṣẹ́ gbọ́ ẹ̀lẹ́gẹ̀ẹ́ ẹ̀bọ̀ ohun na nabi yani la tufaddiluni ala musa la dumita tanga nabi yuni sisi musa jana la tufaddiluni ala yunisa ibn matta na dumita tangi yunus o mamatta todo mu walo la ya ma nabi fa ko jakadu mu la tu todo yoni wala takun ka sahibil huta إذ نادى ربه وهو مكذوب لولا أن تداركه نعمة من ربك لنبيض بالعراء وهو olùwọ́n ọ̀la tàmà níbi lè anábì ẹ̀mẹ́ ẹ̀mà níbi mí nà ọmọ anábì tàtẹ̀ ń bó ìlú àbẹ̀kẹ́ tàtẹ̀ wọn máa ń arọ̀ nà níbi gbà yìí àbàkà dúpẹ̀ kẹ́ bá rọ̀ ẹ̀hún dúkìá àdùjá ẹ̀dẹ́ òun ìyá àdùgbé ọ̀hàjà kówó ìyá àmà yòówó rí àkówó amuna dudu tobe gina motoka kota kimi oyele eh, makawa mmangu machene kati ngumo ya kubolo chama ni jamu ka kichoyele ola kumakaya wangu kabugo gile gile kumapa daba wa chubo ya nabi muhammad dudu ko ni hayo gele oye ba febo islam ne na níbi muhammadu ní ẹ̀ntọ́lá òdójújọ́ lálẹ́ka níbi ká yẹ́nu amẹ́kàkọ́ ní mo jẹ́ tọ́gbọ́n mọ́ òkè láàbọ̀ àti ìjànà mi òkwánu na ma ń yá pàgbà mú yí bà ka òun á yá kọ́ ní yí òun yọ ní mùsàtà ẹ̀dágbó jára wóyí pílà alárẹ̀sí dágbó mẹ́ẹ̀ yóò lọ́dọ̀ wọ́n mú lẹ mẹ́ẹ̀ àkó ekú tákẹ́ yi dákú kì dákú ẹgbà kan yẹ́ ni rọ́bì àrí ní àǹzúrù ilẹ̀ ìka kọ́ọ̀lá lẹ́ntẹ̀rọ́ní wọ́n kì ní ǹzúrù ilẹ̀ ìjẹ́bẹ̀lì فإن استقر مكانه فسوف تراني فلما تجلى للجبل ها جعله دكا وخر موسى صائقا الله aboyona dora nga ne bimu jagina kwa ne rere ye ni tubutu kola ni tubutu ileka erere bale tene da da boyo kama kaya Qur'an lemdu nga kane bimu se ni kujali kabida kujaji ba ma doju wole yo yo nga tene ko nga ni be ko yo wa ni kiri mun ba ko wa wanu mo e yu ki chigu wole ko wo ya ya ba ne ma ko nu be wole ko rere ye mu kwele kiku oyo mdu rome ngi ko ye ku oye ka mú mi dúkú yìí ọjọ́ mú rọ́ọ̀mì àtọ́hùn ìgbàlẹ̀ púpọ̀ yẹlẹ̀ mẹ́lẹ̀ ọ̀ọ́yẹ́ kún ẹ̀ kún ẹ̀ àdájídọ́gbá mọ̀ òun lẹ̀ alìkìlẹ̀ kò ń ayé lẹ́tẹ̀ dágbò mẹ́ màmí èlé lẹ́kọ̀ọ́jọ́ tẹ̀lé yà yẹlẹ̀ tẹ̀ ń kà ní ẹ̀jẹ̀ tá tákà mi àdó tàtẹ̀ anyá kà ó tó dẹ̀ lẹ̀ sọ̀rọ̀ wàhálà rẹ̀ yọ̀tọ̀là ọ̀làkìdọ̀lẹ́ lẹ́yìn mi dọ̀bọ̀ òun anyá kó àná ukwu ye jodudu eyi lɛ wojodu rɛ lɛ ɔmɛ ŋi maku ŋi nini lɛ ɔyeku ŋɛ ku dɔ fama ŋɛ da yi da ko ŋɛ mo gbɛlɛ lɛ alahali kpa ŋɔ ne bi wojodu rɛ li kpa ɔna bi nina lɛ ne bi musa le yi idako yi du yɛni a kaana mima ni sɛfina ɛzɛ o jɛla an kɔrɔba arasa o kɔbili ɔlɛ dɔn so wa kullun atawɔ udilata mayajabu dulu one after the other ojile ngaya hapo watara aljibala وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون الله أكبر وجيلة ما يقام نداجك أنا وترى الجبال أنا دجد موك تل قد قد قد قد قد قد قد تحسبها جامدة ألي أكون كدقا فكيت كشد نرى ندقا قد قد قد قد قد قد قد وهي تمر اللي قاعدين له مر السحاب أبو كيلي أباك يأتو جلالو لي أبل اللي كتل وو كتاينالو لي إنايو أنت يوم تكون الجبال كالعهن المنفوش قال الله أكبر أموالي تكون الجبال وو يا يا مريده dẹ́gbẹ́ owó ìtìdú èkìtì kàwòkókù yálẹ̀ ọgẹlẹ́mẹ̀ owó yóò kóta iná lòlẹ̀ iná yọ́ iná kúríyàn iná lòlẹ̀ iná yọ́ gbà àwọ̀ a ti rẹ̀ alẹ́rẹ́ àtọ́nà kó làṣẹ́ yìí ṣe yẹ pẹ̀kọ́ naganiko innahu khabirun bima taf'alun on wallahi yana ta adi labarin duk mace on la mu ce kwa ko takadu ko ko no dole imi labarin wudo taki a duro mengene nene Allah habibi kan ne yo munawa akrabe mana imi ngadele kade insha Allah to do wudo yani dipana dukilo bozo kama tuni ko wudu ki honi yami bi da yin alaka da insha Allah man jaa bi hasanatin falahu bi ashri amsalha isanami bayani kama karatulene aka akule ce ka sami bayani gani da ba idan udo he mai da bugi da idan udo he mai da i idan udo he mai da mẹ́nà kèlì mọ̀nà ojú ọjà ne ó rọ amúsí mẹ́lẹ́ nìkẹ́ akọ́nà àmọ́ kójú kókọ́ nà nínú gidi pàdé ẹ̀wù lẹ́kẹ̀ gidigidi gidigidi àmọ́ ẹ̀wọ̀n gbàdọ̀ amúsí gẹ̀ẹ́nì ثم جاء بحسنة فله بعشر أمثالها كو ya يا لتني bayani. eki anidi kuma gbanga abuki arata na manu kolenyo otu bojo na chu kolenyo okata kini na mewa ye beba chidere mama no kete eule ya nidi anerejo ka okara tu sebebe ni ke kojo wassalamu alaikum wa rahmatullahi wa ka ka ọgbà òní tápéwu èmi todú méjú òun ti sọjọ́ todú méjú ọ̀rọ̀ àwọn ẹgbọ́ kàdólú méjú kó wọn ọlá àkàwájọ aláhùnmọ́ akọ́rọ̀jì àjẹ́nà ọgẹ́nà lẹ́mọ̀nà ewu ẹ̀ má bẹ̀rẹ̀ kàdódà yín mọ̀nà àbọ̀ àpòmásùkànù ẹ̀ má gbọ́ ọdún wọn mọ̀nà nkwàdé àkókò kàdé wọn jẹ́ wọn kápúpẹ̀ ewu wọn ní mọ̀nà ẹ̀ alẹ́ àwọn jẹ́ alámẹ̀ rí àwọn ti mọ̀nà àmì àlìlá ìlànà ìlọ́wọ́ àmọ̀dọ́gbọ́ ẹ̀ṣẹ̀ mọ́ káàkiri amẹ́ríkà yìí ìjọ ogun mọ́lá náà wà ẹjọ́ kí jìjà bí ní mànà ẹgbọ́ àkàmà àlòyàn pàmànà yóò mọ̀ ọ̀hún ẹjẹ́ bẹ́ẹ̀bọ̀ nàìjíríà yá mẹ́lẹ̀ ta àmàpà mm, wọn <laughs> ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب سبحانك